sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ṣàbọ̀ pé mo ti sọ fún yín kí a tó lọ fẹsẹ̀ rajó wípé àwọn sinimá tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ní ẹ̀ka tíátà ẹ sinimá ń pọ̀ jaburata àlẹ́ kó gbogbo ẹ̀ wá fún yín ṣùgbọ́n a kàn máa ṣe àfihàn àwọn movie trailers díẹ̀ tí mo kàn yàn pé hmm, àwọn ilé hmm, hmm, ó dùn àwọn àwọn ìtàn tó mú jáde ó mọ́gbọ́n lórí sinimá ńlá láti ọwọ́ arábìnrin Howlat Ayọ̀nímọ́fẹ́ tí wọ́n ń pè ní Zeezah ziza, ṣé ti gbọ́ orúkọ yẹn rí Zeezah bẹ́ẹ̀ ni o ta ni olóòtú sinimá Zeezah yìí Howlat Ayọ̀nímọ́fẹ́ Òkìkí Afọláyan òun ló darí sinimá yìí àwọn olóṣèré bíi Adédìméjì Lateef Tọ́pẹ́ Sọ́lájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá Zeezah ẹ wo ẹ̀wọ́n ní ìròyìn kò tí ó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn movie trailer ziza. à ń bọ̀. ìfẹ́tìrí wàsátìkì àti sálọ àrímọ́. bá ní bí àwọn ọlọ́pàá ṣe ń dàbọ̀ bolẹ̀ pẹ̀lú àwọn ọmọ olè. wọ́n nílò àwọn tí wọ́n bá wọn gbé kànga. ṣèbí kànga yí èèyàn dé mú mọ́ mi. ẹ ìyẹn ó rọrùn ju èmi ò lè ṣe é jágbá dàgàlà jágbá tó lò. ibi mo jókòó ṣiṣẹ́ náà wúwo kùtù ayé mi ó yẹ ní ti ra mọ́tò bẹ́ẹ̀ ọmọkùnrin ó lé mi kú ọbẹ̀. aṣọ lórí burúkú ni. kí ló ń ṣe báyìí. mo gbẹ́dì ni. tó bá mi mo sọ ọkọ tó ti lọ mo lè fi wo fíìmù yẹn lọ òun pariwo tí òun gbogbogbò. torí wípé àgbàwọ̀ mi ti sọ wípé ẹnu rẹ kì í bò ẹnu mi bò sinimá kejì tí a fẹ́ ṣe àfihàn movie thriller náà ni wọ́n ń pè ní betrayer tẹ́gbà ń bọ́ betrayer bẹ́ẹ̀ ni wọ́n ní kíyàn dání ní èdè yorùbá ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ní èdè yorùbá wá ni wọ́n máa ń gbé àwọn àkọlé wọn ní èdè òyìnbó ẹ bẹ́ẹ̀ ni sinimá láti ọwọ́ amúdá èkó òkìkí àfọláyàn àwọn ló ṣe olùdarí sinimá yìí adékẹ́mi taofik Mide Martins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá Betrayal yìí nǹkan díẹ̀ tí mo kàn mọ̀ nípa sinimá yìí ni pé wọ́n ní pé ire ló pé wọ́n ní ìkà kò dá rárá rárá pé ibikíbi tí a bá ní àǹfààní láti wà ipòkípò tí Ọlọ́run bá gbé wá sí wọ́n ní ire nìkan ò ní ó yẹ kí a máa ṣe ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn movie thriller betrayer láti ọwọ́ Amúdá Èkó à ń bọ̀. o mọ̀ báyìí social media náà ju àwọn mo máa báyé ẹgẹ́ máa bọ̀ i'm just going to go to your husband's office i will come to his house i will tell him nǹkan tó ń ṣe pẹ̀lú ọkọ mi so don't don't even try it don't try to play smart one on me i'm just giving you five days five good days Fola. both of us together in one house. We live happy. ah! Come, you can go home. Sinima Kẹrin tí mo máa ma ṣe àfihàn ẹ̀ ni wọ́n ń pè ní Akálámàgbò A láti ọwọ́ Bùkúnmi Olúwaṣínà ọmọ tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹ̀ka tíátà bẹ́ẹ̀ ni ta ló ṣe olùdarí sinimá yìí Ibrahim Yekini tí gbogbo àwọn olólùfẹ́ wa máa pè ní ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ àwọn ló ṣe olùdarí sinimá Akálámágbò àwọn lọ́ṣẹ̀rẹ́ bíi Lateef Adédìméjì Jigan bàbá ọjà mama reko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá àkàlàgbò àkàlàmàgbò ẹ wo ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn díẹ̀ nínú tírélà sinimá àkàlàmàgbò ẹ jọ̀ọ́ ẹ má bínú a mò ń lọ sílé um, bàbá oníkòkò ni. <laughs> mo ti ń kọ́. I'm um, sorry please what's funny. bọ́ọ̀sì fọlì wọn náà bọ́ọ̀sì fọlì gbogbo ìrandíran rẹ̀ tó bá dàbí èpè bọ́ọ̀sì fọlì ìwọ náà. ẹ̀yin gẹ́sì ó dàbí ẹni pé ẹ ti wà frustrated bákàbàkà for all I care you can go to hell. okay kí ni sọ. wo tó o bá kó ṣì lọ nísinsìnyí á wẹ̀ á nù ẹ̀. kí ọ kíni kíni kíni kíni nǹkan náà. wọ́n bá tún bí ọ̀dà lọ́jọ́ mi kò sí. kọ́ pàdé mi lọ́dọ̀ kọ́ kọ́ mọ bèrè bèrè òkò lọ́wọ́. òkú o ah, ah. ó sì wẹ̀ yẹn kó tó nọwọ́ o fẹ́ fọn lẹ́nu ni. Ah, èwo ni fọ́ lẹ́nu kí ni tún wí. ìwọ náà ṣe wá gbẹ́nu gbẹ́gbẹ́ kẹ́síbi tí ń ṣe báyìí ṣé wò ó rí mi pé kíni ni. káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ṣé mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí olúwa tóyìn lógún níbikíbi tí ẹ bá ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kébì kó máa ṣe kí ni o kí n máa dá yín ní ara yá mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn movie thrillers àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde tí mo lọ ṣe àfihàn díẹ̀ lára wọn. ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rajó sí orin Máyọ̀kún Màmá tá a bá padà dé màá mú yín lọ sí oko eré à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé ìgbà míì kì í ṣe gbogbo ìgbà náà kọ́ la máa ń wà nílé agodo àwa náà máa ń jáde lọ a máa lọ sí oko eré a máa lọ sí location gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń pè a máa lọ ń wo gbogbo bó ṣe ń pò pọ̀ gbogbo bó ṣe ń sè gbogbo bó ṣe ń fi magí fi ata fi yọ̀ sí ní oko eré ẹ àwa náà jáde lọ mo lọ ṣe kí ni o a lọ fi ọ̀rọ̀ wá àwọn olóṣèré ẹ ní ẹ eré a lọ fi wá wọn lẹ́nu wò ní orí eré kan tó ń yà lọ́wọ́lọ́wọ́ tó ń jẹ́ ẹ̀jẹ̀ ìbí òní orúkọ sinimá náà adájà olúwafẹ́mi àwọn ni arábìnrin tó ṣe olóòtú sinimá yìí olùdarí sinimá yìí ni afis balógun àdìo bẹ́ẹ̀ ni ọmọ màmá ṣajẹ àwọn ló ṣe olùdarí sinimá ẹ̀jẹ̀ ìbí yìí àwọn olóṣèré wo gan ló kópa nínú rẹ̀ a ní adex earthquake wọ́n wà níbẹ̀ ní màmá wa olólùfẹ́ wa mama no network wọ́n <laughs> wà níbẹ̀ bàbá ibẹ̀ kazeem bello wọ́n wà níbẹ̀ olóòtú òun náà wà níbẹ̀ bùkúnmi olúwaṣínà òun náà wà níbẹ̀ níkẹ́ idris òun náà wà níbẹ̀ ẹ màmá wa ọlájùmọ̀kẹ́ george àwọn náà wà níbẹ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ oko eré nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé